أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير أصدقنا الله سبحانه وتعالى إليه في أنوره في سوى قليل إليه في أجاو كان الدنيا أبو 26 لأنه أسم رمضان أجمع أجمع أتي أقرنا يا أجمع àti ọdún mẹ́ta dín ní àádọ́ta hijira السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته متى سؤال جمع تفسير سورة في كازمي آية إليك وكازمي أو 29 بطلع وفاتي فاسوني فأمير إن تقاسي فاسوني هم لن يتوسي جوتي لدودو ọlọ́run ní wọ̀nyí ní ááyá pèrí àlékún sámáwá tí ó lọ́rùn nínú àwọn àmì káàfin ọlọ́run ọlọ́run ní ṣe òun ní ṣíṣẹ̀dá sámà àti ilẹ̀ ọmọ ọba ṣàfihàn ìmọ̀ mi dáàbà àti ìtọ́lọ́run ọba tún dá tọ́wá tẹ̀wọ́n ká sí sámà àti ilẹ̀ nínú àwọn ohun tí ń jẹ níbẹ̀ wọ́n ti ń jẹ lórí ilẹ̀ nínú àwọn èèyàn àtàwọn nǹkan míì àmì tá a fi mọ lọ́hùn lọ́lọ́hùn nìkan tó lẹ́tọ̀ọ́ síjọ sí yìí wọ́n hùwà àìlẹ̀ ìjàmọ́ ẹ̀yìn ìdáyẹ̀ṣà òǹkọ̀dé yẹsùn ọlọ́run bá dẹ̀bí tó bá fẹ́ ó lè kó wọn jọ alágbára ni tó lè ṣe bẹ́ẹ̀ nígbà tó bá di alẹ́ ajálù lẹ́dí àdádàhùn ìdálẹ́jì. gbèdéke àkókò tọ́lọ́run fẹ́ kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ ọlọ́run èsì bẹ́ẹ̀. ọlọ́run bá ọkọ̀ títà àwọn onígbàgbọ́ jẹ́ lè mọ̀ ìrìn ọlọ́run máa nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí nínú àdánwò nínú ilé kókó mọ̀mí ní gbọ́dọ̀ gbà kájà ló bá já lómi ọgbà pẹ́sẹ̀ mi tí èèyàn bá yẹrẹ o ó wò pé kò sáṣìṣì kan fóun ọlọ́run a máa lò ń sábà bí àgbéga kò fún yàn ọlọ́run ní kò ní ń ṣẹlẹ̀ sónígbàgbọ́ òdodo ẹ̀yìn onígbàgbọ́ òdodo musibati nínú àdánwò ni àbílẹ̀ gbogbo ni ọ̀bì máa kásábá sí àìdí ikò ìwọ̀n tẹ fọwọ́ yín ṣe ní ẹ̀ṣẹ̀ lọ́pàá o nítorí pé pípọ̀ nínú àwọn àdánwò tí máa ń wá àtọwọ́fà ní máa ń bí ẹ̀ bá yapa ọlọ́run mú yà wá kódà àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó yẹ pé wọ́n rò pọ̀ mọ́ àwọn ìjìyà kan bí zina ọlọ́run ń lò sábà bí aláwùjá àwọn wájà àwọn àìlera èyí tí ó ṣẹlẹ̀ sáwọn ẹni tó ti lọ rí bákan náà ká má yọ zàká nínú dúkìá ọlọ́run máa ń lò sábà bí ọ̀dá òjò ẹ̀rí ká má dájọ́ pẹ̀lú fi ọlọ́run ọlọ́run máa ń lò sábà bí kọ́ta ó lágbára lórí èèyàn tó fi ẹ́ pé kọ̀ fẹ́ẹ̀ sí ẹ̀sẹ̀ kẹ́nu àwọn ìyapa tí ò sí àti ń tẹ̀lé káàkiri wọ́n yà ń fọ ọ̀ ọlọ́run sì mójú kúrò níbi kíkọ̀ nínú ẹ̀ tí ò ní sanwó-ẹ̀sán ẹ̀yà lórí ẹ̀ nítorí pálọ́ àwọn ọba subhanahu wa ta'ala alákọ̀ọ́lé ni ọba tó tóbi ni a lè dáwọn ẹsẹ̀ mi lọ́nà ọgá ìfojúfò ilé ẹ̀kọ́ ta bá wo bí àwa ta wà láyé ń sì bá a ṣe ń balẹ̀ jẹ́ tó ah, àdáwò tẹ̀ ní já mi rárá ṣùgbọ́n lọ́nkẹ́ ń kájú kúrò níbi fífọ́ náà àwọn ìyapa wa ni. وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير الله سبحانه وتعالى ó ti dojú ka àwọn onígbàgbọ́ òdodo ó tún mọ́ ń yé ẹ̀ lè dọ́lọ́wọ̀n ọba lágára hara kan tẹ́wàá sàlọ̀mọ́lọ́run lọ́wọ́ tẹ̀lẹ̀ àrùn lórílẹ̀ ìtọ́lọ̀n bá fẹ́ gbọ́ àwọn ahọ̀ ni a túlẹ̀ ẹ̀ tó bẹ́ tẹ́wàá fi mọ́ mọ́lọ́run lọ́wọ́ ọmọ ìdàgbò mi tó nìyà ìṣẹ́ni wájú jẹ wọn lánàá sí ẹ̀ sì lè rí alátìlẹyìn kan abólùrànlọ́wọ́ kan tí ó tí ọlọ́run ọba dànù kó òfin yẹn rèé nígbà tí àbádé ọlọ́run tó wá fẹ́ sọ nípa àwọn àmì tá a fi mọ̀ pé àlóńlọ́lẹ́tọ̀ sí ìjọsìn tá a fi pinlẹ̀ ọlọ́run ní wọ̀mí ni ààyá ti olùjáwà rẹ̀ ti gbà rí kàrí àìlẹ̀ ọlọ́run nínú àwọn àmì èyí tá a fi mọ ọlọ́run ọba ní ọlọ́run tọ́lẹ́tọ̀ sí ìjọsìn òun ni àlìjàwárì bàbá ni wọ́n tẹ̀ ń lọ yìí àlìjàwárì àwọn ọkọ̀ ojú omi fèlìbáhárì tí ń bẹ ní búdò kálàlá ọ̀dà gẹ́gẹ́ bí òkè ní ńlá bí orí ìgbókùnkà àdúnkẹ́ ni wọ́n jù sínú ọ̀dọ̀ ní tẹ̀lé wọ́n á gbé mọ́tò tó dàbí agboolé ó ju gbogbo lélé ìpè yìí lọ wọ́n sì pè sínú odò kan márì kóbi tíbi tìyàn wá wà bẹ́ẹ̀ àkóbi tíbi tẹ̀rù wọ́n á tún máa já àwọn mọ́tò nílá gbàgbàgbà wọ́n já wọn sísàlẹ̀ rẹ̀ àtàwọn ẹrù tó tóbi àwọn èèyàn bíi five thousand jù bẹ́ẹ̀ lọ wọ́n wà nù rẹ̀ ọláyà àgbẹ̀tọ́ ẹ̀ka fi mọ́ ọlọ́run lọ́lọ́run kí ló gbé dó agbára ọlọ́run ọba nìyí inú àmì táà fi mọ ọlọ́run ọba lọ́lọ́run tí ń tọ́ka ságbára rẹ̀ fóun ló sì lẹ́tọ́ sí jọsùn lóòló ọ̀hun ni àlìjàwárì pẹ̀lú báhárì àwọn ọkọ̀ ojú omi tí ń rìn ní kútó kálí àìlà inna fi dhalika la ayatin li kulli sattarin shakur ìyẹn ṣà tọ́lọ̀ ń bá fẹ́ yóò ké ní rìyáhà ọlọ́run ó sì mú atẹ́gùn dákẹ́ àti ohun tí ń jẹ́ kọ́pọ̀ ojú omi yẹn máa lọ atẹ́gùn ni ọlọ́run lè ní kátẹ́gùn yẹn kọ́ dáwọ́ dúró gbárí Àhàwàlékùn Mùsùlùmí wa rahmatullahi wa barakatuh. Nítorí pọ́pọ̀ ojú omi tí máa ń rìn pẹ̀ látẹ́gùn yìí, ó tó di wípé ìmọ̀ ayé òde òní padà wá àwọn máṣín bí tó lè jẹ́ pọ́pọ̀ ojú omi ó gbéra. Ìtumọ̀ áyà yìí ni wípé ó tún kó sínú gbogbo òkùnfà tó lè jẹ́ kí ọkọ̀ ojú omi gbéra atẹ́gùn agbára ni nínú àwọn agbára yẹn òun ni wọ́n fi ń pè ni wọ́n fi ń pè ní àlùkúwà agbára ni ẹ̀rí ọlọ́run bá subhanahu wa ta'ala zọ láàyè nípa ìwọ̀láta mẹ́sà ọ̀hún tẹ́fṣàlú wọ́tẹ́sì àbárí ìfòkòó ẹ má ṣe fàǹfà kẹ má wà fọwọ́ gbólẹ̀ ẹra kíkún lẹ má ṣẹlẹ̀ sí ọmọ àdìpẹ́ agbára yín ọ̀wà lọ ọkùnrin tó ní ń lọ lórí ìwúlò pẹ̀lú ọjà ọlọ́run tó bá wọ ọlọ́run ó lè mú bọlúdé ọkọ̀ ojú omi ọ̀gá ìdúró bá rí ònílé lọ́mọ́ atóhùn lọ́lọ́wọ́n bá ń sọ láàrin yìí pé iyẹ́ṣá yòskínú yóò dátẹ́gùn tí fọyọ̀sílánà rọwátì yóò wá di kí ọkọ̀ ojú omi yóò di ohun tó gbó gbáre tí ò ní lè lọ́mọ́ aláàzáhìrí yóò kàn dúó gbáre sórí odò yẹn lásán inna fi dhalika la ayatin li kulli sabarin shakur dájúdájú àmì ìyanu bẹ́nu àwọn eléyìí gbogbo ẹni yóò tọ́lájú onísùúrù tó sì jẹ́ni tí ó dúpẹ́ mọ̀mìnì nìyẹn tí ó ṣe sùúrù ìṣúdà nínú ilé gbogbo yóò sì dúpẹ́ ìrọ̀há nínú ìdẹ̀kùn bó ṣe wá náà lọ́tà ní sọlá àlùsọ́lá ń sọ pé ajá bá ń lè amúrè mọ́mìn èèmọ̀ lọ́wọ́ wọ̀lẹ́sà dáríkà lè àhàdín ilá lè mọ́bìn ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ sẹ́ni kẹ́ni tó nígbàgbọ́ òdodo lọ ẹni aṣọ ọba tí ó sàrọ́ àìní ìmọ̀ tó ń ṣàkárà sídẹ̀kùn bá ṣẹlẹ̀ sí múmi ní àbídẹ́ra yóò dúpẹ́ ọ̀kánà àìmú sí ìgbà tó ń àbájálò àdánwò kan sọ̀bárọ̀ yóò ṣe sùúrù fòkádá ẹran láhù torí pé ohun tó lóore fún ni torí bẹ́ẹ̀ àmì ìyanu ń bẹ́m̀bẹ̀ táà fi mọ lọ́hun lọ́lọ́hun gbogbo ní sùúrù nínú àdánwò ويعفو عن كثير. ilé ẹ̀kọ́ ọlọ́run lè mú ọkọ̀ ojú omi yẹn tẹ̀rì pẹ̀lú atẹ́gùn òjì tí ó tẹ̀rì yóò gbé gbogbo àwọn tí ń bẹ nú omi yẹn wọnú omi atẹ̀wọ́n rì bí wọn ọ̀ka ṣàbò pẹ̀lẹ́sẹ̀ tí wọ́n dá lọ́dọ̀ pípọ̀ nínú ẹ̀ ní òjò tẹ̀rì bíbẹ̀ kọ́ àwọn èèyàn tí ọba máa tẹ̀rí náà ojú omi pẹ̀lẹ́sẹ̀ wọn tí wọ́n gbé wọlé wọn bá pọ̀ lọ kárí wọ̀nyá alábọ́nlẹ́bí náà yóò jáde ìlú nàfi àyà àti ìnà wàlíkùn mọ́láhùn ní àwọn ẹni tí wọ́n tún jiyàn ọlọ́run mọ̀ wọn yóò sì gbẹ̀sìn ẹ̀yà lára wọn àwọn tí wọ́n jiyàn àrísàmì wa ọlọ́run mọ̀ wọn yóò sì jẹ wọ́n níyà mọ́ làwọn ní mahayes kò sí bí wọ́n lè ságbà nínú ìyà ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní ọjọ́ múlá tó nìyà fún yìí èyí tí ọ wá níbẹ̀ yẹn sẹ́ńtẹ́sì yẹn àkójọpọ̀ ọ̀rọ̀ yẹn sadat mọ̀sádà mọ̀fọ̀ọ́hún lẹ́yìn ya'lamu ó dí ààyè mọ̀fọ́ọ̀lù méjì síbẹ̀ fún ya'lamu wọ̀n náfúyù mọ̀álà fún anìláàbẹ̀lì náfúyù yẹn wọn wá òṣìṣẹ́ láfùdán láàmàhálà nígbólóhùn kì í ṣe láàyè kò wúlẹ̀ ṣiṣẹ́ alaikumus salam wa rahmatullahi wa barakatuh ọlọ́run ní fàmá ohun tí tó bí ṣe ẹn fàmàtà olè hayati duniya وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون آيات 6 ọlọ́run ní pàmọ́ ń tí tọ́m bí ń ṣe ẹ̀yọ́ nígbà gbọ́dọ́dọ́ ìwùn yóò tọ́lọ̀un lè fún yí wọ́n lọ́n bá wọn mọ̀mí níwé àtàwọn ẹlòmí ìwùn tọ́lọ̀un lè fún yí mini àsáàsì tó díyá nínú àwọn ìníta máa ń lò láyé kí ní ìfásàfàmọ̀táwọn láyá ti túnìyà ìgbádùn sẹ̀mí ayé lásán lásán ni tó sì pé èèyàn kan fi gbádùn díẹ̀ tó mọ̀ yẹ̀ zúúlù kò ní padà sí mọ́ ọba jowó ni dàsìkò kan ní ọjọ́lá ni dàsìkò kan ní ọjẹ́kù ni dàsìkò kan ní ọjẹ́ dúkìá ni dàsìkò kan ní ọlọ́run nínú tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala من الثواب وما عند الله من الثواب خير ìhun tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba nínú ẹ̀sẹ̀ tí yíò gbà ó lóore pípọ̀ wà á bí kọ ohun tí ó sì sẹ́kùn jùlọ ẹ tí ó jẹ́ tàwọn onígbàgbọ́ òdodo tó sì pa àwọn onígbàgbọ́ òdodo yẹn ẹlẹ́dà wọn ni wọ́n máa ń gbára lé wọ́n gbára lẹ́lòmíì jọlọ́wọ́n ọba wọn lọ ohun tí ó kù fáwọn ẹni yẹn ojú tayé yìí lọ ayé àtẹni tí ń sáyé àtúndà fi ń sáyé dàsìkò kan ní èkó ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo ládátà wọn máa rí àà olóore yóò sì sẹ́kùn tí ọjọ́ táwọn onígbàgbọ́ òdodo tí wọ́n tún fara sí ọlọ́run ọba wọn wọn ò gbára lé nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run ọlọ́run wá ní ọ̀lẹ́dínà yọjọ́ sẹ́ni bú nà kàbá ìrọ́lì ìsinmi wà lífàwà àṣìṣ ọ̀yìdá máa ń kọ́ dìbò rúm tí a kò fi rúm كبائر الإثم والفواحش فإذا ما غضبوا هم Ọlọ́run wọ̀lẹ̀dí na iṣẹ́ níbo nà kàbá ìrọ́lìkì súnmi wà lífàwà àṣíṣì. Àwọn ẹni ta sọ pé ewu tí ń bẹ̀lọ́dọ̀ ọlọ́run ọba fún wọn nínú ládá ojú tayé lọ. Òun ni ó sì ń sẹ́kùn jù. Àwọn ènìyàn ọlọ́run tó fẹ́ múrò yìí díẹ̀ wá nípa wọn, ó ti ròyìn wọn pé ìròyìn wọn àtàwà kúlù lẹ́mẹ̀ẹ́ ìgbára lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó máa ní ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ ó níṣẹ́nú ọ̀rọ̀ kejì ó tún ní èròǹgbà nínú ká ṣiṣẹ́ káwọn gbà pé sẹ́ta ṣe ni ò lè járí nǹkan kan ju tọ́lọ́ bá fún wa lọ ìròyìn àwọn onígbàgbọ́ òdodo yọ̀dìyàn ta ni wọ́n rí èrè lọ́dọ̀ ọlọ́run tani ohun tí ọ̀sẹ̀ kú máa wà fún ọlọ́dọ̀ ọlọ́run àwọn ẹni tàbí wá wí ayàtà ti sẹ́wọ̀n ládé ọ̀lẹ̀dínà iṣẹ́ ní fún ẹ̀kàfẹ́ ìrọ́lẹ̀ ìsinmi wá ní fawahish àwọn tó ti pé wọn máa jìnà sáwọn ẹ̀ṣẹ̀ ńlá àti ìbàjẹ́ wọn máa àwọn ẹ̀ṣẹ̀ tí ó ṣe ní dandan fún yẹn láti gbàjí àṣẹríyà bí ìpànìyàn ẹni ọba pààyàn kan pa òun náà di bí olè jíjà ẹni ọba jalè tó ti gbé ohun gbèdéke lógún dínárì fọ̀sán ìdá kí wọ́n gbé ọwọ́ ẹ̀ ẹni ọba ṣàgbèrè wọ́n ṣe bílálà ọgọ́rùn-ún lójú táyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run wá láwọn ẹni tí wọ́n jìnà sí ẹ̀ṣẹ̀ ńlá yìí wọ̀lẹ̀dí iná ẹ̀ṣẹ̀ ní àwọn tó ṣe wọ́n jìnà sáwọn ẹ̀ṣẹ̀ ńlá àtàwọn ìbàjẹ́ àwọn pálapàla wọ́n jìnà sí àwọn nǹkan tó lè fàjìyà ṣẹ̀ríà àwọn ènìyàn jìnà sí wà ìjámọ́ ọ̀gádìbò ohun yàdùfòrò àwọn tàà wí tí wọ́n bá wá bínú èyàn ṣẹ̀ wọ́n wọ́n wá bínú wọ́n bí àgùfèrò wọ́n a máa ṣàforíjì ẹlòmí ọ̀gá ti sọ ní pé ọ́sẹ̀ mi ní foríjì ọlọ́run náà foríjì alóhun ò ìwà bí burú ni nítorí pé sùtá ọmọnìkejì máa ń wà lẹ́yìn rẹ̀ ó sì lè jẹ́ kí a kó sínú haram èyí tó burú jù nínú ìbínú tí ń bẹ lára èèyàn òun ni tí ó dìbí ẹ kó sínú ìbínú ọlọ́run òun ni kí apá kan àwọn tó ní ọkàn onígbàgbé kan tí wọ́n bá ń bínú wọn bu ọlọ́run tí wọ́n bá ń bínú wọn bu ẹ̀sìn wọ́n sọ gbólóhùn tí ó mú ọ jáde kó bí ẹ̀sìn ọlọ́run irú àwọn eléyìí kò sí ohun tó lè sí wọn lọ bí ọlọ́run lọ òun là níbi sọlá sọlá ló ti sọ wá lára nípa ìbínú ọsọ fẹ́nìkan jọ kàgbé látẹ̀tọ̀ ènìyàn nípa tàṣọ́lẹ̀ fún ọpá àrà láì ní ìgbà òfíìsì ọlọ́run sọ alaihi wasallam ipe agbára tòótọ́ òun ní kéèyàn gbé bínú mi kéèyàn kọ́ ẹ̀mí rẹ̀ ní ìjánu lásìkò ìdínú ó wà ní hadith àti ìfọ̀lẹ́ ra wọn ní ìgbésẹ̀ ọlọ́run fẹ́lẹ́ ìgbà ṣẹ̀dídù ti sọ́ra kì í ṣẹni tó lágbára ẹni tó gbéyàn lulẹ̀ tó láyàn mọ́lẹ̀ kì í ṣalágbára ìnáwó ṣẹ̀dídù àlẹ́bí ìyàmúlẹ́kọ̀ọ́ náà fún sáwọn ọ̀hún àìkàlùkàdọ́bì ẹni ta lè pé alágbára ni òun lẹ́nu tó ní kápá ẹ̀mí rẹ̀ nígbà tí bínú dé kíkó bínú ró kúrò lára ẹnu ọ̀nà kan nínú ẹnu ọ̀nà sọ́bọ̀ sùúrù sùúrù kàdẹ̀rẹ́ ọwànú al-iman ìmọ́lẹ̀ ló ti jẹ́ fún mọ́mí tí èyàn bá tí wá ń gbé mú kí ni yóò ṣe ó tètè wá sọ ọlọ́run kó lọ́dà ṣàìtọ́ọ̀t wọ́n sọ pé àwọn gbogbo láàrin ní ṣàìtọ́ọ̀nà rọ̀jí ìbínú yẹn lọ wọ́n lá níbi sọ̀lá ìfẹ́ ọrùn rẹ̀ ti gbidé ìjọ lọ́wọ́ ní ọmọ gbólóhùn ká tó bá wí ìbínú tí ń bẹ lára rẹ̀ ọlọ kí ni gbólóhùn náà òun ni àwọn tóbi láì mìíràn ṣàìtọ́ ní ọ̀rọ̀ sí ẹnìyẹn wí ìbínú ẹ̀dẹ̀ lọ nítorí bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ ká pa oníbínú láti nǹkan kẹrẹ àtọ̀kí àwọn sòfì láì ní ṣe tọ́nà rẹ̀ sí láwí fún agbọ́dọ̀ sọ fún pé wà líkú mọ́sálà àwọn fẹ́ sọ́lì alà nẹ́bì àsàlátù fà nẹ́bì kìí sáyé rẹ̀ nìyẹn nítorí pé tó bá jẹ́ ọ̀fọ́nú fọ́ra lórí bínú yẹn á bú ọlọ́run á bà nẹ́bì eléyìí máa ṣẹlẹ̀ pẹ̀lú ṣe rẹ̀ nígbà tí bá mìíràn tọ́tọ́ sọ pé láìláha ìlọ́lá tí ọ̀dá ilé ọgbọ́lọ́run ẹ̀rọ̀kún sọ́lẹ̀ alànẹ́bì ọ̀dáhùn kọ̀sàtà láti bá nẹ́bì ọba nẹ́bì òwúlẹ̀ sọ lọ́rọ̀ nítorí bẹ́ẹ̀ ni tí bínú ń tààsọ̀ fún náà nígbẹ́ yàtà àwọn tó lè láàyè nínú ìṣà ìtọ́nà rọ̀díyìn ọwọ́ náà àhàdíìsì tó tún pọ̀ rẹpẹtẹ nípa kí láti tọ́jú bínú àlùwàlá mẹ́mbẹ̀ nítorí pé bínú ọwọ́ látọ̀dà àṣà ìtọ́ àti tánìwá láti nù náà omi ní sì ń kúrò náà tọba tí wá di sàárò níbi inú tó dúró káni ó jòkó tọba jòkó káni ó fẹ́ gbẹ́ lélẹ̀ nítorí pé yẹn ìtara àbínú yẹn ó dínkù ìbínú kìí ṣe gbogbo ẹ̀ láàfẹ́ èyí tá a fẹ́ nù bínú bẹ kọ́dà ìbínú kan bẹ lọ́jẹ́ dandan òun ni ká bínú tẹ́nìkan bá bẹ̀rẹ̀ sí ní fa ọ̀gá ọlọ́run ọba ya bí ẹranko ọmọkùnrin kan máa ń pè níta lọ́lọ́run ìyẹn gbọ́dọ̀ gbọ́ kọ́ máa rẹ́ nù ìyẹn bínú anábì sọlá sọlá ìbínú rẹ̀ nìyẹn anábì gbanú bípẹ́ nìkan tọ́jà rẹ̀ àwa bínú ẹran ìbínú bẹ́ẹ̀ ẹran nínú àdìsọ àyíṣà olùsọ ọlọ́run ọgbẹ̀sán pé ẹnìkan wùwà àrífíìsì ọwá bínú fún ara rẹ̀ bẹ́ẹ̀ àfi tí wọ́n bá fa ìwọ ọlọ́run ọba kan ya òjíṣẹ́ ọlọ́run abínú nígbà síkúra náà lẹ́bí sí ẹ̀yà sófin ọlọ́run lẹ́fí ṣe ábínú báwa náà sí gbọ́dọ̀ bínú nìyàn irú bínú ìbínú dandan ni tí ò sí tàbí ṣùgbọ́n ó fi ẹ̀yí ìròyìn kejì tọ́jọ́ ròyìn àwọn onígbàgbọ́ òdodo tó ìfẹ́ ohun tí ń bẹ fún ọlọ́dọ̀ wọ́n forí الذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم wàmí máa rọ̀ṣàkírà ọ̀hún yóò bí kó. mo fẹ́ ká máa fẹ̀mí bá wọn ròyìn wọ̀nyí lọ ó tó di pọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala yóò wà ní ládá tó tóbi ju tó bínú sí ìròyìn kẹta Wọ̀lẹ̀dínà ìtajábò lè rọ́bì. Wọ̀lẹ̀dínà ìtajábò lè rọ́bì ẹ̀m. Àwọn ẹni tí wọ́n jẹ́ pé ẹlẹ́dà wọn, wọ́n tàwàhídì. Àjọ́bò ìlàmọ́ dáhùn ilé ìmìnà tàwàhídì wà láàrin bá dá. Ọlọ́run nìkan ni wọ́n ń sìn ìròyìn wọ́n tún jẹ́ni tó ṣe pé wọ́n a máa jíròrò. Ẹ̀bẹ̀sẹ̀ wírò náà fi ìwẹ́ láàrin àjílò. Wọ́n yí kánjú sí nǹkan. Wọ́n mi mẹ́. Nítorí pé àlẹ́ ajá látò nẹ̀dáàmà. Ìkánjú, àbámọ́ ni. Ó tọ́ lọ́rọ̀ bí wà síta fún wà sí kàtà sí ìrísí. Àwọn kankan bẹ ta gbọ́dọ̀ kánjú ṣe. Ìrún básìkò ẹ̀bá tó ń ká tètè kéde tó kú bá kú ká tètè sí tọmọbìnrin wa bá ti bàlágà ká tètè fi lọ́kọ tutù bá ká má ra aláàrẹ pẹ̀lú kí wọ́n farabalẹ̀ gbọ́ wà sí àfáàdì ká má ra aláàrẹ gbogbo àwọn eléyìí àìfi jáfara àìfi jáfara ṣúrọ ìjíròrò lórí ọ̀rọ̀ ọmọrùn tó rọ̀bẹ́ ìnáhùn ìròyìnkẹ́ lónìí ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ ah, ah, eh, sọ dáadáa àwọn ènìyàn àti ní wọ́n nígbàgbọ́ lọ́lọ́run ó di méjì wọ́n ti ó di mẹ́ta wọ́n tún máa ń torí jìyàn ó di mẹ́rin wọ́n tún di ni wọ́n ọ̀rọ̀ wọn ìjíròrò ni wọ́n èé kánjú ṣe nǹkan. wà mí máa lọ zàgẹ́rẹ̀ ọ̀hún yóò fi kú. ẹlẹ́ẹ̀kẹjọ nìyẹn inú nǹkan tá a fi kẹ́ wọn òun ni wípé wọn a máa ná nínú nǹkan fi kẹ́ wọn sójú ọ̀nà ọlọ́run wọn máa ná síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹ lónìyàn ẹlẹ́ẹ̀kẹjọ. ìròyìn kẹsàn-án mọ̀lẹ́bí na ìdá aṣọ ọ̀bá ti hùwà lọ́wọ́ yìí. هم ينتصرون والذين إذا أذوبهم لبقي هم ينتصرون Aláwọn ẹni tó ṣe wípé pé àbòsí tó bá ṣẹlẹ̀ sí wọn. Hum yantazirun. Wọ́n máa ń gbẹ̀sẹ̀ ẹ̀yà yẹn ní déédéé ohun tó tọ̀. Ìgbẹ́kì mú ní ẹ̀mí mọ̀ sọ̀rọ̀ mọ́. Ó bú wọn lẹ́ẹ̀kan ẹ̀kan làwọn ní ogun. Ó bú wọn lẹ́ẹ̀mejì wọn ní yóò ju méjì lọ ọlọ́run wá dé ládé pé ọ̀jẹ̀sá ó sẹ́yẹ́ àti sẹ́yẹ́ àtọ́hún bí sílò ha ọmọ ni àfáwà àṣùlá fàájúrúhú alọ́lọ́ innahu la yuhibbu adh-dhalimin wajazahum sayyi'atin sayyi'atun mithluha faman 'afa wa azlaha fa'ajruhu 'ala Allah Iná òhùlà yóò ìbò zọ́ọ̀lì ní. Alọ́nà ọ̀jọ̀ta ó sẹ́yẹ́ àti ìrìnṣẹ́yẹ́ àtún. Ọ̀jọ̀ta ó sẹ́yẹ́ àti ìrìnṣẹ́yẹ́ àtún mi sí lọ́wọ́. Ẹ̀sìn àìdá àìdá náà lẹ́sẹ̀ rẹ̀. Ọlọ́run bá pẹ̀lẹ́ kejì ní sẹ́yẹ́ à. Zúmi yẹn ti sẹ́ ní àzẹ́yẹ́ à. Nítorí kọjá alákọ̀ọ́kọ́. Lẹ́wọ̀n ṣàbáàtì máa فيما يختص فيه من الجراحات من الجراحات ó pè méjèèjì ń sẹ́yé a ẹni tó bú ọ sí sọmọ pé èyí tí wọ́n náà ṣe ọba adẹ́dá pé láìdá ṣùgbọ́n òun ìsá àìdá ìgbẹ̀sán ni wí ni nítorí ẹ̀sán àìdárú rẹ̀ náà lọ́tọ́kọ́ jẹ́ ọmọ ni wọ̀mẹ́nà bá wá sílá. Àmẹ́ni tó bá wá sàmójú kúrò kó lọ́dọ̀ ẹni tó sàbòsí fún. Bàájírò wàásílá. Ẹ ọwá tún wá lo ìfẹ́ pẹ̀lú rẹ̀. Bàájírò wàlọ́lọ́. Ẹ rẹ̀ yọ gbà lọ́dọ̀ Ọlọ́run. Iná ilẹ̀ Torí bá àwọn alábòsí. ní ń tá sọ̀rọ̀ bá فأولئك ما عليه من سبيل ولمن تضر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل Ọlọ́run ní ọ̀lẹ́mọ̀ tàṣọ́rà bá dàṣọ́ olúmihì. Ọlọ́mọ̀ tàṣọ́rà bá dàṣọ́ olúmihì. Ìyẹn ni ìfẹ́ ni yóò wù, kọba wá gbẹ̀san, bá dàṣọ́ olúmihì lẹ́yìn àbòsí rẹ̀ ìyẹn ni pé bá dá sólùmí zọ́ọ̀lìmù ìyáhù ọwá ti dábò sí yẹn padà ọ̀láìka máa lè iṣẹ́ ní sẹ́bí irúfẹ́ àwọn ènìyàn ọlọ́run ò ní mú ọmọ ní gbá wọn mú ó ti gbẹ̀sẹ̀ ẹni tó ṣẹ̀ ó ti bá wí fúnra rẹ̀ kò sí wàhálà mọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti yẹjú ṣùgbọ́n ìnámọ́sẹ́bí lọ alálẹ́dì náà yẹ́sùlímù náà náà ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم إنما سبيل ولا الذين يسلمون الناس ويبغون في العرض بغير الحق أولئك لهم عذاب أليم Ọlọ́run ní ìnámọ́sẹ́bílù, àmẹ́ni tá gbámú tẹ́sẹ̀ wà Alálẹ̀dínà yẹ́ sí lè mú hùnà náà. Òun làwọn ẹni tí wọ́n sàbò sí fáwọn èèyàn. Wọ́n yẹ́ gbogbo hùnà bẹ̀rẹ̀ làhárídé méjà ìrìn làhá. Wọ́n tún wá sọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀, wọ́n ṣe sáwọn èèyàn lórílẹ̀. Bígá ìrìn làhá kí ìbílẹ̀ máa ti. Ulẹ̀ ìkàlẹ̀ ọmọ àzáàbùn ní e. alí. Àwọn ẹni tó dọ́tẹ̀ wọ́n ṣèkọlù sáwọn Hmm. irú èyí tí Trump máa ń ṣe yẹn hmm. àtàwọn akẹgbẹ́ rẹ̀ tí ọkàn wò fún kẹfẹ́ fagbára hàn ọkàn lọ sí kọlù ìwé òun fẹ́ fi gbàgbà òun ẹsẹ̀ bí àwọn eléyìí. Ọlá àyíká làhùnmọ́ àdáàbò ní àlíhì. Irúfẹ́ àwọn ènìyàn làhùnmọ́ àdáàbò ní àlíhìmù. Ìyà tí tani tí roni. Mùlímù. Ẹ òun ni ó jẹ́ ti irúfẹ́ àwọn ènìyàn ẹni tí kẹ́ lọ bóyẹ̀ sí wọn ò ọ̀hún òrọ́ ọkàn lọ kọlù wọn náà ni ọlọ́run láwọn ènìyàn níjọ́ gbẹ̀ndà kìyàmọ̀ ìyà tí tani tí roni òun ni ó jẹ wọn ṣùgbọ́n wọ̀làmọ́ ń sọ dárọ̀ ọkọ̀ fárọ̀ inna dhalika لمن عزم الأمور ولما صبر ودبر إن ذلك لمن عزم الأمور àmẹ́ni tó bá ṣe sùúrù wọ́n ṣe ó fọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run wọ́gáfàrọ̀. wọ́gáfàrà ọwọ́ amójúkò fẹ́ni tọ́sẹ̀. iná bẹ́ẹ̀ kalamina hasimi lè humur. irúfẹ́ eléyìí lamina hasimi lè humur. ọjẹ́ nǹkan tó ṣe pé ó lágbára nú àlámọ̀rí amòrè tó lágbára gbáàrí èèyàn ṣe sùúrù ó mójúkò lọ́dọ̀ ẹni tó ṣe kọlù sí yẹn ọ̀rọ̀rùn ọwọ́ àna hasimi lè humur ìpinnu ọ̀rọ̀ gbáà ni nínú àwọn màzùmọ́tì ha àwọn ọ̀rọ̀ tí yẹn pinnu rẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ni pé nínú nǹkan tá a pinnu tá a fẹ́ nínú ṣẹ̀ríà ni torí kò sígbà tá a lè fẹ́ foró yoró tó rò ní jura wọn lọ wọ́n ní àkọ́dá orú ọ̀dà bí àdágbẹ̀yìn tí yẹn bá wo bí ti gé yẹn jẹ tó bí bá lóun ó gẹ lè kejì jẹ èyí ó gẹrẹ rẹ sẹ́nu tí ó jẹ sàmùsàmù lọ́yìn pé kéèyàn ní sùúrù yẹn náà ló fi ń da pípọ̀ ju ẹni ọbẹ̀ ilé ṣe sùúrù ah! nǹkan tá a fẹ́ nù ṣẹ̀rí àgbà ní sùúrù yẹn. iná bẹ́ẹ̀ lè kàlẹ́ mi náà sí nígbà tó bá di lọ́la insha a fi àdàgbà rọ̀ ní ọdún yìí insha Allahu ta'ala ká má pẹ̀ ó ṣe pé bíbáyìí láti wá kí subhanakallahumma أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك